fún ẹ̀sìn. lórí báwo la ṣe pa ìbùsùn obìnrin sí. ẹnu kò lórí wípé pípa sì túmọ̀ sí pé ká má bàa láṣepọ̀ ní táìmù yẹn. kì í ṣe wáájú fọkùnrin o ọlọ́run ò pa wọ́n láṣẹ pé dandan ni kí wọ́n ṣe bẹ́ẹ̀ bọ́ ẹni bá rí bóun fẹ́ kọ́yàwó òun lẹ́kọ̀ọ́ tóun dẹ̀ lè ṣàbójú kúrò ọlọ́run prescribe yẹn as punishment. a pa bẹ́ẹ̀ díẹ̀ sí àbí kò ní pa bẹ́ẹ̀ díẹ̀ sí a panu yàrá ẹ̀sì tí ó dẹ̀ máa wà nínú ilé kan náà pẹ̀lú ẹ̀ àbí kò ní ṣe bẹ́ẹ̀ a sùn lórí bẹ́ẹ̀dì pẹ̀lú ẹ̀ kò ní bá ní nǹkan kan ní gbogbo ìwọ̀nyí àwọn àfáàǹbára wọn fà ṣùgbọ́n yìí tó dájú ṣáká ni pé kó má bàa ní nǹkan pọ̀ tó bá dẹ̀ máa wá pàtì yìí kó má pàtì sínú ilé lọ́ máa gbé inú ilé míì inú bíríndì nǹkan kó lọ́ máa gbé inú bíríndì míì pápòjúwe kó jẹ́ nílé méjì kó wá pàtì pé òun ní délé ẹ̀ mọ́ òjíṣẹ́ ọlọ́run bá ní látàjọ́r ìlà fẹ̀fẹ̀ tó bá fẹ́ pa obìnrin sí láti fi kọ́ lẹ́kọ̀ọ́ o gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ìlà fẹ̀fẹ̀ àti kó jẹ́ pé inú ilé tó o fi sí náà ló pàtì sí ibẹ̀ ni wọn náà máa wà tó o fi máa yàn lódì kì í ṣe pé wàá àbájọ nílé ẹ pé o ò tún délé yẹn mọ́ ìyẹn tako ìṣẹ̀lẹ̀ à. nà ọkùnrin ṣe máa wá lè lo eléyà weapon láti fi correct obìnrin tó ó dá lórí several things ó dá lórí nǹkan tó pọ̀ nǹkan náà ní nǹkan tí mo mẹ́nu bà lẹ́ẹ̀kan wípé tó bá jẹ́ni tóun náà níyàwó méjì kò ní ṣe tó bá ní méjì àbíkù bẹ́ẹ̀ lọ ó rọ̀ lọ́rùn láti rí ṣe. sáǹfààní wá wà nínú kọkùnrin máa rí eléyìí lò as a method of correction yìí tọkùnrin ò bá rí lò as a method of correction nǹkan tó le kàn náà ni pé kó bẹ̀rẹ̀ sí nílùú ìyàwó ẹ̀ sínú bá ń bì í. torí pé ọlọ́run tó tó bó ṣe tó yìí ó mọ bóun ṣe dá ẹ̀yìn obìnrin ó dẹ̀ mọ bóun ṣe dá ọkùnrin. eré ìfẹ́ sí ọkùnrin àti àtòkùnrin jọ bó ṣe máa ń fa obìnrin lébi ló ń fa ọkùnrin lébi ṣùgbọ́n náà ọba mọ̀ pé obìnrin ládùúmọ́ rẹ̀ ẹ̀jọ ọkùnrin lọ tó fi jẹ́ pé tó bá ṣẹlẹ̀ ọkùnrin ní ìdí fúnfẹ́ ya òrìn ni ọlọ́run tó wá pìkáàdé pé ẹni tí máa dùn tí wọn bá fún láǹfààní àti ṣe òun la tún fẹ́ kó fi àìṣe kọ́ni ṣèyàn àti pé ó mọ nǹkan tóun dá ló ṣe ní ó ní láǹfààní àti fẹ́ ju ìyàwó kan lọ kẹ́ni máa mọ kí ni wisdom kí ọlọ́run ọba rí tó fi ń firú nǹkan tí ò tẹ́yìn lọ́rùn yìí tó fi ń fi dáwọn brothers lọ́wọ́. now a lè máa wá béèrè pé ǹjẹ́ tọ́lọ́run bá wá yọ̀ǹda ká pa oorun ká pa ìbùsùn fọkùnrin tó yọ̀ǹda kóbìnrin náà ṣerú ẹ̀ fọkọ tọkọ náà bá mi bìhèèbù ẹjọ́ kájọ ohun kéde kan mo rò pé ẹnu gbogbo wa kò lórí pé ọlọ́run ọba ní àrùjá ọwọ́ amúnà alẹ́ níta nípa ti àwọn ọkọ ṣe olórí lórí àwọn aya. ọlọ́run ṣe ní kí bàbá máa jẹ́ olórí nínú ilé yìí bẹ́ẹ̀ náà ló ní síta. ni ọlọ́run ṣe yọ̀ǹda bó ṣe pàṣẹ pé káwọn ọkọ wọn máa jẹ́ olórí lórí àwọn obìnrin ọlọ́run bá ti fi kan lọ́lẹ̀ fún àwa ó máa dá ìdíje sí olórí àti ọmọ abẹ́ ẹ̀. ẹ máa ń gbọ́ pé wọ́n máa ń sọ yìí pé asòsùn náà wọ̀ jẹ̀mọ́ à a kì í jáde wá tako olórí a kì í lọ pa olórí a kì í bá olórí jà. irú àwọn osama bin laden àwọn ayman zawahir alqaida àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nǹkan táwọn àfa àti takò wọn kò ju wípé kólórí bá jẹ́ muslim tó bá wá ń ṣàbùrú má àkọ́bọ̀ sí ìkùnmọ̀sọ̀lá tó fi ìgbà tó bá ti ń kírun tó fi yọ̀ǹda fún yín láti máa gbẹ̀rún dúró àtẹ́bí lòun ṣe léèwọ̀ ẹni muslim nínú orílẹ̀-èdè bẹ́ẹ̀ kó wá yọ ìdá sí pé àgbọ̀pọ̀ lórí wá gba bribe àgbọ̀pọ̀ lórí wá ń ṣe gbá. ó ní ẹ̀yin ẹ ṣe ojúṣe yín sí wọn ẹ fi wọ́n sílẹ̀ fọlọ́run ọba mú. tó ṣẹ̀ríà ò pé kí àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹ̀yìn wọ́n yọ̀dà sí olórí ṣùgbọ́n ọlọ́run ọba fún àwọn olórí láṣẹ pé káwa tá a jọ́bẹ̀ yìí bá ní bìhíìf kí wọ́n dáṣẹ̀rí àbáwa ó lóun lòun máa mú wọn kúnra òun ẹ̀jẹ̀ fẹ́ gbọ́ píríncípù yíyẹ bẹ́ẹ̀ náà ló ṣe wà láàrin òbí sọmọ báwa ṣe ń ṣe àwọn pẹ́rẹ́ǹtì wa làwọn pẹ́rẹ́ǹtì wa ń ṣẹ̀ wá ṣùgbọ́n ìyá tiwa wà lọ́wọ́ wọn tí wọn ò sí lọ́wọ́ wa tí wọ́n ṣe ní tó bá jẹ́ pé jọ́sí iye èèyàn tẹ̀ sí lórí ni bàbá ti abandon ẹ̀ tó ti lóhùn ògbọ́n rí ìgbà tó lọ́n wá káàánú ọmọ yìí tó wá jẹ́ kó jẹ́yàn kí ó wá ní nǹkan lọ́wọ́ fóun náà wá lóhùn fẹ́ gbẹ̀sán àyè òbí fún wa ojúṣe tiwa tóbi yìí a ní láti ṣe ọlọ́run ọba tó máa dẹ́jọ́ fóun. pírísìpò yìí mo fi ń mọ̀ sí àwọn àpèjúwe méjì yìí ṣàlàyé ẹ̀yìn òun náà ni wọ́n fẹ́ ká lò nínú relationship lọ́kọ̀láyà ọlọ́run yan ọkùnrin lólórí nígbà tó yan lólórí tí ìdàrúdàpọ̀ bá ń ṣẹlẹ̀ nínú ilé ọlọ́run pè fún ẹ̀dùn nǹkan tóun máa fi kọ́ ní ìjọmọ ẹ̀yìn ẹ̀ ọmọ ẹ̀yìn ẹ̀ níyàwó ẹ̀. ọlọ́run pè fún ẹ̀gbọ́n tó máa fi kọ́ ní ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ ìyàwó ló sì kọ́kọ́ ṣẹ̀wọ̀n òun náà wá fẹ́ gbẹ̀sán òun fẹ́ fìyà jẹ́ kí ni prescription wàláàhì akóbìnrin tó bá rẹ́ẹ̀dì pé òun fẹ́ wọ globe pẹ̀lú ọlọ́run ọba òun ní àjíjáde pé màá fi oorun màá fi kọ́ ní ìtẹ́ tó bá ń bínú sí yín èmi kọ́ ni mo tọ́ ọ̀rọ̀ àtẹ́bì ni ọlọ́run ọba ń pa á bínú sí yín àfi tí kì bá ṣe lórí ẹ̀tọ́ ìlú tọkùnrin bá wá rí bẹ́ẹ̀ tó jẹ́ pé òun lè pọ́nìṣì wa àwa ò lè fi kankan nínú àwọn nǹkan wọ̀nyí pọ́nìṣì ẹ̀ ọ̀nà owó àlọ́nà àbáyọ fún wa ni wọ́n ṣe ní ilé ẹjọ́ ṣẹ̀rí hàn á máa gbẹ̀yìn síbẹ̀. ohun táwọn obìnrin máa ń ṣe láyé àtijọ́ náà ni pé wọ́n bá ti rí àìṣe déédéé látọ̀dọ̀ àwọn ọkọ wọn wọ́n á lọ fẹjọ́ sùn iṣẹ́ ńlá. òjíṣẹ́ ńlá ni àwọn apàṣẹ pé kò lẹ́tọ̀ọ́ láti ṣe báyìí ẹ̀yin ọkùnrin ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí ṣùgbọ́n tóbìnrin bá ní rárá òun máa dá sí ìyàjẹ́ ọkọ òun tó bá ti ń fẹ́ òun àkọ́kọ́ ni pé òun gan ò ní gbádùn ilé ọkọ yẹn mọ́ ìbátí ẹ̀wà á jẹ́ kó mọ níbẹ̀ẹ́ ni ìbáṣẹ́pẹ́rẹ́ ṣùgbọ́n kò ní rí ọ̀nà ọlọ́run ọba ànábì tó lè di pé lópin ìgbà tọkọ ẹ̀ ń bínú sí i látara kó kọ oorun kọ́kọ́ ìran ẹ̀ tó kí òní kọjá orí ẹ̀ wàláyé tàbáyé ẹ lọ fún àmẹ ọ̀rọ̀ ọkùnrin kọ́ ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá ni tó ẹ bá ń bi wọ́n léèrè pápẹ̀ tó yẹ pé ah, ó ṣe wá jẹ́ fọkùnrin nìkan ni wọ́n ló ti kọ́ ní ìyàwó ìyàwó ò ní ìkan ní ìjọkọ màá wá sọ pé irú ẹ̀ náà lọ́lọ́run ọba ní kó máa wà láàárín òbí sọmọ òun náà lọ́lọ́run ní kó máa wà láàárín olórí orílẹ̀-èdè táwọn àgbà jẹ́ ọmọlẹ́yìn àwa ò ní ìkan ní ìsìn olórí wa olórí wa lè kọ́ ní ìtura ọlọ́run ní àfìyàjẹ àwọn tó bá yàn níṣẹ́ gbogbo ṣe nìyẹn. so prescription kejì lẹ́yìn ká ṣe wáàsí òun ni nínà òun ni oorun kíkọ̀ tó oorun kíkọ̀ ò bá wá ṣàǹfààní tó tó kan ìkẹta oorun kíkọ̀ yìí báwo ni kó ṣe pẹ́ tó báwo ni kó ṣe mọ́ ó fẹ́ jọmọ́ nǹkan tá à ń kí nǹkan lélẹ̀ ṣùgbọ́n ó yàtọ̀ tọkùnrin bá fìdí pé ìyàwó òun ò gbọ́ bòun lẹ́nu òun fẹ́ kọ orun fún un ààrí ìgbà kankan tí sẹ̀rí àfúrísì láti pé jẹ́ maximum. ẹjọ́ mú bọ̀. lọ́sọ̀ọ́ tó wọlé yẹn tuntun lọ́sọ̀ọ́.